ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹnurere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè èyí tó jẹ́ ẹ̀ka kan láti iléeṣẹ́ bma global ní ìlú nàìjíríà tó fìdí kalẹ̀ sí ìlú ìbàdàn nípa oore ọ̀fẹ́ ọlọ́run mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè yìí hmm, ẹ kíyèsí pé ní ìjẹ́jọ́ a wò ó látinú ìwé oorun láti inú ìwé dáníẹ́lì wòlíì dáníẹ́lì orí karùn-ún ẹsẹ̀ ogún a lè rí bí ọba belshazzar bó ṣe bí a ṣe ràn án lọ́wọ́ tí a sọ ìjọba rẹ̀ di ńlá tí àwọn èèyàn ń wárìrì níwájú rẹ̀ tó sì ń fi agbára ṣe ohun gbogbo tó tó ń ṣe tí kò sì náání ọlọ́run tí kò fi ògo fún ọlọ́run a rí ohun tó jẹ́ ìparun fún àbí ìdájọ́ òun náà ni wípé a gba ìtẹ́ a lè kúrò lórí ìtẹ́ a sì gba ògo rẹ̀ ní ọwọ́ rẹ̀ lórúkọ Jésù ọlọ́run ò ní gba ògo wa lọ́wọ́ wa o ní lo ayé láti gba ògo wa lọ́wọ́ wa à ń lọ sínú ọ̀rọ̀ ọlọ́run bákan náà lónìí ṣùgbọ́n ká tó lọ ka ọ̀rọ̀ ọlọ́run àti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹ jọ̀wọ́ jẹ́ ká tẹríba fún àdúrà ọlọ́run ipá àtagbára bàbá àjíǹde àti ìyè nítorí pé ẹ̀yin ni ọlọ́run ọlọ́run gba ọpẹ́ wa ní orúkọ Jésù ẹgbàá yín wa ìjàmbá ṣe ń lọ sínú ọ̀rọ̀ yín òye ọ̀rọ̀ yín olúwa fi yé wa orúkọ yín kó dà yín lógo a máa yìn yín o torí pé nípa iṣẹ́ ìránṣẹ́ yìí á jẹ́rìí á sì gbégbá ọpẹ́ ní orúkọ jésù kristi olúwa wa àmín lónìí yìí ohun tí mo fẹ́ ká mọ̀ ni wípé ìgbéraga a máa darí ènìyàn sí kíkọ̀yìn sí ọlọ́run àti kí ènìyàn á sì yan ìgbé ayé aláìgbọràn ohun tí a máa wò léni nìyẹn a ó máa kọ́ ẹ̀kọ́ lórí eléyìí wípé ìgbéraga máa darí ènìyàn sí kíkọ̀yìn sí ọlọ́run àti yíyan ìgbé ayé aláìgbọràn ìgbé ayé aláìgbọràn ẹ̀yin olúwa lógo ẹ jẹ́ ká ṣí bíbélì wá sínú ìwé orin dáfídì orin dáfídì orí ìkẹwàá orin dáfídì orí ìkẹwàá a máa kà láti ẹsẹ̀ ìkejì sí ẹsẹ̀ ìkọkànlá orin dáfídì orí ìkẹwàá láti ẹsẹ̀ ìkọkànlá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 ọlọ́run kò sì ní ọlọ́run kò sì sí nínú gbogbo ìrònú rẹ̀ ọ̀nà rẹ̀ ń lọ síwájú nígbà gbogbo ìdájọ́ rẹ̀ sì jìnnà réré kúrò lé ojú rẹ̀ gbogbo àwọn ọ̀tá rẹ̀ lè ń fẹ́ gbogbo àwọn ọ̀tá rẹ̀ lè ń fẹ́ sí i ó ti wílí ọkàn rẹ̀ pé a kì yóò ṣí mi ní ipò láti ìrandíran èmi kì yóò sì èmi yóò kì yóò sì nínú ìpọ́njú ẹnu rẹ̀ kún fún ègún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 nígbà tí ó bá fà á sínú àwọn rẹ̀ ẹsẹ̀ ìkẹwàá ó bá ó sì rẹ ara rẹ̀ sílẹ̀ kí tálákà kí ó lè bọ́ sí ọwọ́ agbára rẹ̀ ẹsẹ̀ ìkọkànlá ó wá sọ wípé ó ti wí lé ọkàn rẹ̀ pé ọlọ́run ti gbàgbé ó ti pa ojú rẹ̀ mọ́ òun kì yóò rí i láéláé ẹ̀rí ẹ̀kẹ́ hallelujah kí ni ibi tí a kà yìí ó ní wípé a lè rí onígbéraga ènìyàn pẹ̀lú àwọn ọ̀rọ̀ àti ìṣe àti ìpinnu tó yẹ pé ó lòdì sí ọlọ́run tó sì lòdì sí ìfẹ́ ọlọ́run fún àwọn ènìyàn tí òun sì yàn láti lè gbégbé ayé bẹ́ẹ̀ bíbélì sọ wípé ó nínú ìgbéraga ènìyàn búburú ó ń ṣe nínú bíni sí gbogbo àwọn kíni sí àwọn tálákà ìgbéraga a máa mú ènìyàn ṣe búburú ọkàn ìgbéraga kì í jẹ́ kéèyàn kó lè ṣoore ó wá ń ṣe búburú sí àwọn wo sí àwọn tí wọ́n jẹ́ tálákà àwọn tí ó jẹ́ pé wọ́n wà ní ipò tí kò ipò tí kò dáa tó ti titi ẹ̀ àwọn èèyàn búburú ó lè lówó lọ́wọ́ ó lè má lówó lọ́wọ́ ó lè láṣẹ ó sì lè má láṣẹ ṣùgbọ́n wọn ìfẹ́nú ọkàn wọn ni wípé kí ibi àti búburú kó máa ṣe kíni kó máa bá àwọn tálákà àwọn èèyàn àwọn onígbéraga wọ́n wà nínú wọ́n jẹ́ alárékérekè ènìyàn ẹ̀rí wọ́n jẹ́ alárékérekè ènìyàn àwọn èèyàn agbéraga ẹ̀rí wọ́n máa ń ṣògo nínú ìfẹ́ ọkàn wọn ẹ̀rí wọ́n sì máa súre fún àwọn lójú kòkòrò àwọn tó bá lójú gbogbo nǹkan tí ò bá dá ni ni eh, anigbéraga ló máa ń fẹ́ràn tiẹ̀ gbogbo nǹkan tọ́lọ́run lòdì sí lágbéraga máa ń ló máa ló máa ló ń kó máyà ẹ̀rí bíbélì sọ wípé ẹ wá wo ó ní ó sì ń kẹ́gàn olúwa ibi tí à ń sọ nìyẹn wọ́n á máa kọ̀yìn sí olúwa wọ́n á máa kọ̀yìn sí ọlọ́run àti sí ọ̀rọ̀ ọlọ́run wọ́n á máa yípàkọ́ sí ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ni agbéraga agbéraga fẹ́ ìṣe búburú ó fẹ́ ìṣe ẹ̀ṣẹ̀ á sì máa kẹ́gàn ọlọ́run wọ́n máa kẹ́gàn ọ̀rọ̀ ọlọ́run ẹ̀wọ́ tí ò ń gbọ́ mi tí ò bá ti gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ tó sì ń gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí lónìí tí o sì ń rẹ́rìn tí o ń fi ọ̀rọ̀ tí mò ń sọ yìí tó fi ń ṣàwàdà tó fi ń ṣàwẹ́wà ẹ̀rí a kà ọ́ sí agbéraga a kà ọ́ sí ẹni tó ń kẹ́gàn tó sì ń ṣe ojú tó yẹ pé tó ń kẹ́gàn ọlọ́run a kà ọ́ sí ọ̀tá ọlọ́run a kà ọ́ sí ẹni tó jẹ́ pé ọlọ́run ń bínú sí a kà ọ́ síbẹ̀ torí wípé ìwọ jẹ́ ẹni tó ń kẹ́gàn ọlọ́run èèyàn búburú nípa ìgbéraga ojú rẹ̀ kò fẹ́ ṣe àfẹ́rí olúwa nǹkan kejì nìyẹn àwọn agbéraga ènìyàn yìí wọn kì í fẹ́ ṣe àfẹ́rí olúwa àkọ́kọ́ ni pé wọ́n ń kẹ́gàn ọlọ́run wọn kì í fẹ́ wá olúwa bíbélì sì wípé ẹ wá olúwa nígbà tẹ́ ẹ lè rí ẹ pè é nígbà tó wà nítòsí kí èèyàn búburú kó ṣe kíni kó kọ iṣẹ́ ọwọ́ rẹ̀ sílẹ̀ àwọn agbéraga kì í fẹ́ kọṣọ wọn sílẹ̀ bẹ́ẹ̀ ni wọn kì í sì fẹ́ láti wá olúwa wọn kì í fẹ́ ṣàfẹ́rí olúwa mo sì ń fi ọ̀rọ̀ jésù kristi lọ ní wákàtí mò ń fi àgbélébú lọ ní wákàtí mò ń fi ọ̀rọ̀ ìyè lọ ní wákàtí ìwọ tí ò ń gbọ́ mi wípé gbogbo ìwà búburú ọwọ́ rẹ ìṣe ọwọ́ rẹ gbogbo èrò ọkàn rẹ ní búburú wọ̀nyí sí àwọn ènìyàn bó ṣe ń ṣe sí àwọn èèyàn tó sì ń rò sí àwọn èèyàn ọlọ́run ló ń gbéraga sí ọlọ́run ló ń lòdì sí ọlọ́run ló ń kẹ̀yìn sí ọlọ́run ló fẹ́ ṣàfẹ́rí torí pé ọlọ́run yẹn òun ló dá àwọn èèyàn tó ń ṣe búburú sí ọlọ́run yóò sì fẹ́ kó o ṣègbé ọ̀rọ̀ rẹ̀ ń wá ọ jésù kristi ń fi ọ̀rọ̀ ẹ̀ lọ ní wákàtí tí ń ṣe ọ̀rọ̀ èyè kò fẹ́ kẹ́nikẹ́ni kó ṣègbé ntí ọlọ́run sọ nìyẹn nínú ìwé pétérù kìíní orí kẹta ẹsẹ̀ kẹsàn-án sí ẹsẹ̀ kẹwàá kò fẹ́ kẹ́nikẹ́ni kó ṣègbé ṣùgbọ́n kó ronúpìwàdà kí ó sì yè ọlọ́run fẹ́ kó ronúpìwàdà ìwà búburú àti gbogbo ìgbéraga ọkàn rẹ èyí tó yẹ pé òfin ṣe lòdì ṣe inúdibíni sí àwọn tálákà sí àwọn aláìní tó ń rí àwọn ẹlòmíràn bíi pé wọn ò dáa tó ẹ ọlọ́run ń pè ọ́ níjà ní wákàtí yìí ẹ ẹ rí má ṣe àfẹ́ má ṣe má ṣe ṣe má ṣe kọ̀ láti ṣàfẹ́rí ọlọ́run ó ní ọlọ́run kò sínú gbogbo ìrònú rẹ̀ àwọn tó ń ṣe yahoo àwọn tó ń ṣe iṣẹ́ burúkú tó ń ṣe tó ń ṣe iṣẹ́ burúkú tí wọ́n ń pa ọmọ ẹlòmíì tó ń pa ẹlòmíì lẹ́kún tí wọ́n ń pa ọmọ lẹ́kún jayé tí wọ́n ń gbé àwọn èèyàn lágbèpa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ agbéraga nìyí torí pé ẹ̀ ń rò pé ìbùkún ní kíákíá lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀tọ́ yín ni ẹ̀ ń gbéraga sí ọlọ́run lẹ fi ń ṣe gbogbo búburú tí ẹ̀ ń ṣe yìí mo sì ń pè yín níjà lónìí wípé mo fẹ́ kẹ́ ẹ ṣàfẹ́rí jésù kristi torí pé òun náà ń wá yín ẹni tí mò ń sọ yìí pàápàá òun ló ń rán mi sí ọ ní wákàtí yìí ẹni tí mò ń sọ yìí ó fẹ́ kó o ní kó o ní òun ọlọ́run nínú ìrònú rẹ ó fẹ́ kó o gbé ayé tì sẹ́gbẹ́ kan ó fẹ́ kó o mọ̀ wípé o ò jẹ́ nǹkan kan lẹ́yìn ọlọ́run o ò ní nǹkan kan bẹ́ẹ̀ ló sì jẹ́ nǹkan kan eléyìí ló sì gbọdọ̀ fi sínú ìrònú láti lè fi ṣiṣẹ́ nínú ìtẹríba sí ọlọ́run àti sí ọ̀rọ̀ wọn ẹ̀rí ó ń torí pé ọ̀nà rẹ̀ ń lọ síwájú àti síwájú ìdájọ́ rẹ̀ ó jìnnà lójú rẹ̀ torí pé ó ń tẹ̀síwájú nínú ibi tó ń ṣe yìí àti ìmú ìdájọ́ wa má rò pé bóyá ìdájọ́ ọlọ́run ò ní dé ìdájọ́ ọlọ́run á dé tó bá kọ̀yìn sí ọlọ́run tó bá tó bá kọ̀ láti ṣàfẹ́rẹ́ ọlọ́run ìdájọ́ ọlọ́run ń bọ̀ má gbọ́kànlé wípé iṣẹ́ yẹn ń lọ síwájú owó tó ní yẹn ń tẹ̀síwájú ó ń di púpọ̀ sí kó wá rò pé bóyá olùṣèlú tó wùn pẹ̀lú ọlọ́run irọ́ ni ọlọ́run ṣì ń bọ̀ lọ́jọ́ kan àti láìpẹ́ ọlọ́run yóò yọ sí ọ o lè máa lérò pé kò síbi tó máa bá ọ láti ràn díran ìpọ́njú lè wá ìpọ́njú lè wá ẹnu ẹ fún ẹ̀gàn ó fún ẹ̀tàn ó fún ìtànjẹ ìwà ìkà àti ìwà asán ó ń bẹ lábẹ́ ahọ́n ẹ̀ ó lè máa sọ ó lè máa lo gbé léyìí ó lè máa ṣe gbé léyìí ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ wípé ọjọ́ kan á jọ kan ọjọ́ kan ó máa jọ kan bí o ṣe ń lùmọ̀ ní kọ̀kọ̀ bíi kìnìún tí o ń wá àwọn èèyàn tálákà láti pa jẹ tí o ń wá àwọn tálákà láti jẹ níyà láti pa lẹ́kún mo fẹ́ kó mọ̀ yìí pé ọjọ́ kan ọjọ́ kan ọlọ́run ń bọ̀ bí o ṣe bá ara rẹ sílẹ̀ ẹ láti mú àfi àwọn fi mú tálákà pẹ̀lú ọwọ́ agbára rẹ mo fẹ́ kó mọ̀ wípé ọjọ́ kan ọlọ́run ń bọ̀ yóò sì dìde sí ọ ọkàn yẹn lè ti gbàgbé o lè máa lérò pé ọlọ́run ò tiẹ̀ sí ń bẹ̀ kò sọ ọlọ́run jọ tọ́lọ́run bá tiẹ̀ wà pàápàá gbàgbé ọlọ́run ò gbàgbé o torí pé gbogbo ìṣe wa lọ́lọ́run ń kọ sílẹ̀ níwájú wọn ìwé kan ń bẹ tí à ń pè ní ìwé ìyè ìwé kan sì ń bẹ tá à ń pè ní ìwé àkọọ́lẹ̀ gbogbo ìran èèyàn àti iṣẹ́ tá a ṣe òun ló wà ní ìwé àkọọ́lẹ̀ àtorúkọ wa ṣùgbọ́n orúkọ ìwé kan wà tá à ń pè ní ìwé ìyè àwọn tí ó ti gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa tó lùgbàlà wọn àwọn tó ti kọ̀ ayé tí wọn ò rí ara wọn gẹ́gẹ́ bí àwọn gẹ́gẹ́ bí ipá àwọn làwọn ní ara wọn tí wọ́n mọ̀ pé nìkan ló ní wọn tí wọ́n mọ̀ pé nìkan ló láṣẹ lórí wọn àwọn yẹn ni wọ́n gba jésù kristi nínú ìrẹ̀lẹ̀ àwọn la sì kọrúkọ wọn sínú ìwé yìí a lè kọrúkọ wọn náà sínú ìwé yìí lónìí o tó bá lè rẹ ara ẹ sílẹ̀ tó lè mú ẹ̀mí gbéraga yẹn tó lè mú kúrò ní ọkàn àyà rẹ tí o bá lè mọ̀ bẹ́ẹ̀ wípé lílòdì kíkọ̀ ìfẹ́ ọlọ́run sílẹ̀ fún ayé rẹ àti níní ìwà ipá àti ìwà ìgbọràn sí ọlọ́run wípé ọ̀run àpáàdì ló mú ọ lọ mo fẹ́ kó mọ̀ wípé o lè o lè gba jésù yẹn lónìí o lè yí padà lónìí kò sì gba jésù yẹn lónìí torí pé torí pé ìwà àgbàràga rẹ kò lè mú ẹ débi kankan ọ̀run àpáàdì ló mú ni lọ. ibi tí mo wá fẹ́ dánu dúró dánu iṣẹ́ ìránṣẹ́ ìdúró nìyẹn tí o bá fẹ́ bá mi sọ̀rọ̀ o lè pè mí sí orí aago plus two three four eight one zero five seven seven eight nine five four tó bá fẹ́ ìmọ̀ràn tàbí òun fẹ́ ìbẹ̀ àdúrà àbó fẹ́ kájọ tún jíròrò dáadáa sí lórí ọ̀rọ̀ tí mo ń sọ lónìí yìí o lè pè mí sí èyí tí mo sọ yẹn mo gbàdúrà pé ní ọjọ́ mẹ́jọ nípa oore ọ̀fẹ́ Jésù Kristi a ó tún pàdé nígbà tá a tún máa tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yìí Jésù ni Olúwa ó dàbọ̀.